Kamadabu Tanjani Tami Tami Bulenda Atal Zanakabu Kamadabu Rohu Tami Tami Bulenda Tami Bulenda Kaito Zanabu Rana Atal Zanakabu Tami Tami Tami Bulenda Tami Bulenda Kaito Zanabu Atal Zanmula Ayatuna Tami Tami Tami Bulenda Tami Bulenda Tami Tami Bulenda Tami Bulenda Tami Tami Bulenda Tami Bulenda Tami Tami Bulenda Tami Bulenda Tami Tami Bulenda ẹgbẹ́ pẹ̀lú agbára a jẹni jẹni wúlẹ̀ la jẹni wúlẹ̀ la òtẹ̀lẹ̀ ká lọ́rọ̀ a máa ha ha ha ha ha ha ha ha ha ha mu kúwà dà mara jẹni jẹni jẹni jẹni jẹni wúlẹ̀ la jẹni jẹni jẹni jẹni jẹni wúlẹ̀ la kẹsẹ̀ yà dùn jẹlẹ̀ la jẹ jẹlẹ̀ la jẹ jẹlẹ̀ la بسم الله اللهم يا رب العالمين رب السلام بالله في كل المكان الله خير رحمته يا صراط المحياة تجاني جالا إلى رحم وبرتان حياة السلام مبروك تجاني ما كتلاني سلاكم على وياه أجعلني وتحمى بك الدلحرية ومسلهم به داني وتجني كلمتي اللهم بنفهم يليك يا خر ديات السلام سجن مدوية السلام وخلاك الدان وتجام جاهدا عفدان هم وألا من بخ ديات ساني وفي بكرة تجيات السلام بجدني وتجام برأة ساني خمالية ساني خم زكك ولوياش وروح لها مدهني يا يزساني روح لها كبر يا رب العالمين يا مسراني يتجلي إلى فك الوإلهي يا رب العالمين أخم وأمدنان وولاي رحمة السلام ولله رحمة يا تسابي بالله حقيقة الدرية تسائل مدن مخيل القيوم يا هم هم القيوم هم دناي والسلام يا سلامه رحمة تديم رأي تجلها الله وأي رحمة بي براها يسلم ملايات خلق الورهين جل خلف يا القيوم وزبر غيوم وروح لي لا يعرو سلام وسلام عليه ولا يريد جانبي سلام بوار ìgbà ń lọ ìgbà ń bọ̀ ni àmọ́ àsìkò tẹ́ rí yẹn kò dó tẹnìkan o tá a bá sọ lénìí a kú bá a wí a lọ ọ̀run àmọ́ ká sọ káyé máa pa àwí tiwa. ìgbà tá a ń lò yìí lórí bí gbogbo ẹ̀ ṣe ń dí tó ń rí gbùdùgbùdù nílẹ̀ yorùbá lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pọ́lọ́ mọ̀ pé ìgbà kan máa ṣẹlẹ̀ tí gbogbo nǹkan ó padà máa wá padà sí ìbẹ̀rẹ̀ tí wọ́n ti dàrú lánàá ìdàrú tán dàrú lánàá tí wọ́n da gbogbo ẹ̀yà mọ́ra wọn tá a kì í ṣe ìkankan náà òun ló dá gbogbo àbílí tí ń ṣẹlẹ̀ ní ayé báyìí nílùú nàìjíríà báyìí lọ́wọ́lọ́wọ́ yìí àmọ́ tó o bá lóye tó sì lọ́gbọ́n alúwàlè mi wà yìí àkọ́kọ́ mi wọ̀ ọkọ yìí débi tí yóò sọ pé kí ló ti ń ṣẹlẹ̀ kan béèrè lọ́wọ́ wa ní ti ń ṣẹlẹ̀ náà ni pé ọ̀rọ̀ tá à ń sọ tá a fi ń sọ èdè wa táyé mọ̀ àwọn alálẹ̀ tó ní èdè náà fẹ́ béèrè olórí wọn olórí làwọn nílé àwọn tá a jọ ń jẹ́ Yorùbá òun ni mo fi sọ̀rọ̀ ṣé o Jamiu radiyallahu anhu pé gbogbo hálùwà tí bàbá wọ̀ láyé hálùwà ìjẹ́ olórí ni yàtọ̀ sáwọn tọ́nà ń fún ọlọ́ba wàlíhì amírùlé haúlì yáàyè pé báwo nílẹ̀ Yorùbá ṣe fẹ́ di orí tí ò ní dìrù iṣẹ́ tí wọ́n ti ṣe òun náà ló padà ń jẹ́wọ́ rẹ̀ torí mo máa ń sọ pé òmìnira ló dá mi fún ó dá mi sáyé fún òmìnira olúwa jẹ́ ń rí dẹ̀ra lórí iṣẹ́ òmìnira tó rán mi o ìmúnisìn òwò ẹrú pọ̀ lórí ilẹ̀ olúwa má jẹ́ orí ó tà mí débi tọ́rùn àwọ̀ mi kíṣà rere tó rán mi sọ́mọ aráyé kó lè rọrùn fún mi láti jẹ kí n lè ra wọn mé ènìyàn mú kúrò nínú ìdè kún mi lọ́wọ́ o àwọn ìmúnisìn ẹrú ó ti pọ̀ níbikíbi lórílẹ̀‐èdè wa pàápàá ní gbogbo ayé báwo ni àṣewá fẹ́ fíìl tí wọ́n sọ pé Yorùbá fẹ́ dá dúró táwa kan sọ pé irọ́ ṣé èdè tá à ń sọ káàkiri àwa tá à ń pera wọn nàìjíríà tó jọra wọn ni níìsí gbogbo àwọn ọmọ wa tójó lórí ọlọ́pàá ni o tójó lórí àmì ni o tójó lórí gbogbo tó ti ń ṣu lórí ẹrú ni wọ́n ń fi wọ́n ṣe lábẹ́ kí ni ìwọ ò jọ́yìn àwọn tó ń sọ yorùbá nation yẹn fún táwa sì ń fàdúà láti bí ọgbọ̀n ọdún nísìnyí mo ti ń ṣàdúà náà hálùwà tí ò sí ìgbà kan kí n má wọ hádùá kí ló fà á torí ọ̀rọ̀ yorùbá ni ká lè di ọ̀kan ká sì lè lékè gbogbo ẹni tó bá fẹ́ fà á sẹ́yìn bí ẹrú ọlọ́run á ṣe tán fẹ́ jẹ́wọ́ rẹ̀ every october first ni mo máa ń ṣe bẹ lọ́hùn pẹ̀lú àwẹ̀ tí àlọ́ bá bá mi nínú ẹ̀ mo máa gba àwẹ̀ àwọn tó mọ̀ mí àwọn ọmọ mi tó mọ̀ mí wọ́n mọ àdúrà tá a máa ń ṣe ń bẹ̀ tá a máa ń ṣàdúrà fún aṣàdúrà fún ìgbéga wa tá à ní jẹ nǹkan ẹlẹ́mìí àtẹlẹ́jẹ̀ fún ọjọ́ méje wọ́n gbà bẹ́ẹ̀ fodidi ọdún bíi márùn kọ́lọ́n tó ní kí n dá dúró pé kí n má kí n má jẹ nǹkan ẹlẹ́mìí àtẹlẹ́jẹ̀ mo ṣe wà lálẹ́ àná ìsinmi níjẹ́ kì í ṣe pé àfi ń wá gbára kan ìyọ̀ǹda ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run ni ntọ́lọ́run ti fún wa là ń lò àmọ́ ká mọ́ kàn máa rò ó wípé níbo làwọn èèyàn fẹ́ dà wá sí tó bá lò ní tó bá lò fẹ́ ṣerú àwọn ọmọ rẹ ó bẹ̀rù ń bẹ̀ẹ́ àmọ́ tó bá lẹ́rù rẹ fẹ́ dọmọ ọlọ́run ti ṣe tán. nínú àwọn àdúrà tá a máa ń ṣe ìwé kọ́lọ́run tiẹ̀ sì lè gbà wálẹ̀ kó nu kó wàhálà yìí àtàwọn míì tó yẹ pé wọ́n dè nípa spiritual táwọn sọ pé ya ajá àmọ́ yìí túkà yà kà láyé túkà yà rọ̀ báyìí túkà yala baituka kalaituka kalaika salamatuka robaka hamanka komaruka hakaka shukuraka ile nachimutuka ya ileika hamula hamulaka malaika amuka vaka kavetuka ikaikakao yuyikaka rabuka makanga hayuyikakao kanikanika kamakanika pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àtàlùbáríkà àwọn ẹni ọlọ́run lọ́lọ́run fi fún wa níwà yìí yẹn ká máa ṣàdúrà lórílẹ̀‐èdè wa pàápàá tá a jábí níbi yorùbá kí ni ń ṣe wá kí ni ń bà wá lẹ́rù kò sógun ogun kan ò ní ṣẹlẹ̀ alùbáríkà ṣe òjá mi bù lára alùbáríkà sìndíkì akibaru abubakar bello lè ayé pé rọdíọ́lá àwọn náà ṣaṣẹ́ wọ́n ṣiṣẹ́ kì í ṣe fara wọn nìkan ẹ̀rí pé wọ́n ní àtìmọ́ àwọn méjèèjì tí ń dákọ lórílẹ̀‐èdè yorùbá yìí wọ́n láàmì láka wọn ò sì parẹ́ àwọn bàbá orí pa àwọn làwa ń tọ̀ káwa máa fi yé yín ká gbogbo àwọn kan máa dákẹ́ ipe àkókò máa táwọn ń ṣe wò òun náà ń sọ. agbẹnusọ àwọn aoliya yìí ni mí nínú ilé àti níta fẹ́ni tó bá mọ̀ wípé ọlọ́run mi. àmẹ́ni tó sì ń ṣiyẹn gan bó sì ń ṣe gan kò lè jọ mí lójú. àní gbà fúnra wa náà ni àmọ́ lọ́run ti gbà fún wa. ọ̀ọ́ni tọ́lọ́run ti gbà fún ẹ̀dá kan bá lóun ò gbà fún ó ń tanra rẹ̀ jẹ ni. yorùbá ní ṣe yẹn ọlọ́run ti gbà á fún wa déédéé ni o kò sí bó ṣe lè kọ́ fàlọ́fàbọ̀ yorùbá gbọ́dọ̀ dá dúró àdúrà tí mò ń bẹ lọ́run lé lórí torí tí ń sọ yìí mo mọ̀ pé káàkiri tó bá padà ya wọ́n mọ̀ rántí ọ̀rọ̀ tí ń sọ yìí pé gbogbo àwọn tí ó bá wá jó lórí wálẹ̀ yorùbá wọn náà ọlọ́run bá wa tọ́ wọn lọ́kàn bá wa ṣàánú wọn kí wọ́n má bàa tún kó wa dókè òròkò bọ́ tún kó òrókò tó mọ́ kí ìjọba tiwa náà kó lè ṣeé ṣe èyí táwọn náà ń sọ yìí à ń sọ ọ̀rọ̀ lórí ìtọ́rí ìkọ́ṣe òjàmì òbúlàlà tí gbogbo àwọn èèyàn wò pé ah, èyí ṣèbí búlàlà ti lọ Tìjàníyà ni wọ́n Kàdìríyà ni wọ́n gbogbo alamọ̀ pé ṣé wò ní sáwíà Súfì olóòn ni wọ́n àmọ́ torí ìkọ́ṣe òjàmì ti wá wà tọ́nà ti fi rí mi náà láti bí ogún ọdún láti ń ṣe làmì sí yẹn ń tẹ̀wá àwùf tó ń tẹ̀lé mi ti mọ̀ tá a sì máa ń fẹ́ fi ìrántí yẹn rán wa létí tọ́lọ́ ní kágbé Jamiu de kalẹ̀ ní dédé àsìkò tí Shehu Jamiu Bilal radiyallahu anhu láti lè jẹ́ ká mọ̀ pé nǹkan ọ̀túntún ti délẹ̀ Yorùbá wa náà ẹ wo gbà táwa náà ti gba torí ikọ̀ tá à ń sọ yìí ìlú oníkálukú náà ti gbà wá a gbọ́dọ̀ lómìnira Yorùbá aládé ni wá kò sẹ́ni tí ò lóríkì tọ́mọ bá máa kì mí á ní ṣéwù muhammadu Nazani ìkó olókun ọ̀la àrọ́júbọ́bá ku aráàgbá sin ọkọ̀tọ̀ nìkan ajíva bàbá fẹ́ kí ṣéwù jánù nílé bàbá ní akàn àmàó ìjì ọmọ ẹkùn níbà ó ní bọ́n ṣe ń kí ṣéwù Abubakar ọmọ dúdú orí òro tó bá bẹ̀rẹ̀ sí ní mẹ́nu lé Yorùbá ló lóríkẹ́ aládé ní Yorùbá. so báwo la ṣe máa wá wà táwa fira wálẹ̀ fún yàjẹ́ a ní nǹkan ẹ̀bùn púpọ̀ àmọ́ nítorí ìlara àtàkì ìgbà fúnra wa òun ní dààmú wa kọ́lọ́mọṣẹ́ ṣàánú wa léyìí tá a sọ ìkọ́lọ́jọ́ wọ̀ wá létí ti ayáyé àṣẹ táwa filẹ̀ lálùwà tá àti ìmọ̀dún tá a jáde tá a sì ti wà lẹ́nu ẹ̀ láti ọdún tó lọ lọ́hùn two thousand two thousand November a sì wà lẹ́nu àti ìmọ̀gbà tá a fẹ́ jáde bóyá ó sì dọ́dún méjì sígbà tá a wà kásà wa máa bẹ lọ́hùn náà ní pé kọ́lọ́mbà wa ṣílẹ̀ Yorùbá yìí tá a bá wá rí ìgbà tí kìíní tó wa lọ́wọ́ tán àwọn tó tún so lórí wa náà ọlọ́mọ ṣe wọ́n lóní mùsíbà kó ṣàánú wa fún wa ìdarí iṣẹ́ tàwọn náà lórí ìtọ́rí kọjá mi búlára ẹ̀kọ́ lọ́nba wa ṣe kó kárí ayé kí gbogbo ẹ̀ ó dìrọ̀rùn kí ló tán lẹ̀ kó o tó dé kọ́ lọ́n ṣàánú wa ọ̀là tó gbé àwọn tó wá ń ṣe àwọn tó wá ń ṣe lórí pé kí Yorùbá yóò ṣe àwọn kan náà lọ́lọ́ máa yàn kákàn máa dìtẹ̀ kò sẹ́sìn tí Sunday Igboho ò fẹ́ èmi ò tí ì mọ̀ rí o mi ì sì rí i kí ló wáá ṣe ń ọlọ́run kan dìídì yan ni kì í ṣe aláwò kì í ṣe oníṣègùn ó ní ní ó ní ní kọlọkọlọ join tó bá join wọ́n ti fún condition ọlọ́mọ sábà mi ṣàánú Sunday Igboho yẹn àti bàbá àgbàlagbà tó wà ń bẹ Mr. Akintoye tí n bá tí n bá ti rí orúkọ rẹ̀ dá ẹ mọ̀ pé níwájú àlàá wà fún wa lọ́rọ̀ dín ní rí bàbá Banjo ni kọ́lọ́n bá mi ṣàánú bàbá náà gbogbo àwọn tó wá wà ń bí àǹdí ibẹ̀ tó ń bẹ̀ẹ̀ tó ń ṣe mítìn yorùbá káàkiri gbogbo ẹni tó bá ní wọn ò ní láṣeyọrí àwọn ni ò ní lálùyọ lágbára ọlọ́run yorùbá gbọ́dọ̀ dá dúró fún àmì tiwa torí kọ́ṣẹ́ òjá mi náà dẹ gbọ́dọ̀ dá dúró tí gbogbo ayé mọ̀ káàkiri ayé mẹ́sẹ̀gì mi sí ẹnìyẹn máa retí Jamiu Naziru Abubakar bí Tijani àṣẹ dúró tí Kadiriya dúró Jamiu Naziru Abubakar náà máa dúró máa retí ẹ̀ níjọ́ kan wàá sọ pé ṣé òkan ti sọ bẹ́ẹ̀ rí tí ọ̀rọ̀ mi bá ṣì ń bẹ tí ẹ̀mí yẹn bá lọ síbi tágbà rè wọ́n ò máa sọ̀rọ̀ mi pé mo sọ. bí ó ṣe rí ni ó gba ó gba ó wọn náà máa ṣe rìsáàṣì nínú ẹ̀mí má kàn dúró sójú kan bí omi adágún má gbọ́n tẹ́nìkan nìkan bá ń sọ wọn náà máa rìn nínú ẹ̀mí iṣẹ́ tádùá ń ti jáde rẹ̀ ń gbọ́ káàkiri yorùbá nation iṣẹ́ tádùá ń ti jáde gbàtà bá láti àdúrà àti àdúrà ọlọ́mọ àṣẹ nàìjíríà níta ń tẹnu mọ́ tí bàbá fi lọ níta ń tẹnu mọ́ sí òru wa náà tún sọ ní wa yí láyé tiwa ipe àfi kí yorùbá kó àwọn àdúrà àdúrà àdúrà àdúrà nílẹ̀ wa yìí chọ́ọ̀ṣì ló pọ̀jù nílẹ̀ wa yìí mọ́sìkì ló pọ̀jù síbẹ̀síbẹ̀ àfinú kan bá ara wa dọ́gba lẹ́yìn mọ́ ṣọ́ọ̀ṣì torí kọ́ lọ gbẹ̀rẹ̀ dandan tìjà ní alọ́kàn tìdí yíya lọ oríṣiríṣi oríṣiríṣi ló wá wà síbẹ̀síbẹ̀ náà ṣé mu tá à ń ṣe ṣó bá ń tá à ń fẹ́ mu. ilé ìyá lọ báyìí tòun á lọ báyìí ẹ jẹ́ ká finú kan ká fi tẹ̀lé ká mọ̀ wàláyì wọn ọlọ́run gbé nǹkan dìde lára wọn ni àkọ́wá ṣe tán tí ó gbó lórí wa dìde gbogbo àlá ń kígbe bólálà ń bolẹ̀mọ̀ tó bá ṣe dé ń bolẹ̀mọ̀ tá a ti ń gbé nísìn gbogbo àlá ń gbé bùbákà ń bolẹ̀mọ̀ tó bá ti ń bolẹ̀mọ̀ tá a ti ń gbé kò ní tí àwọn olè parẹ́ ní tí wọ́n ti ṣe náà lọ́lọ́run fẹ́ gbé ẹ̀bùn ẹ̀ jáde kẹsì lè mọ̀ pé ọlọ́run bó ṣe fẹ́ gbé yorùbá nẹsẹ̀ ẹ̀ jáde náà ni jandẹ́kùnmọ̀ dáńsẹ̀ jábùnà sẹ́yà ni ó ṣe jáde tí gbogbo ayé wa sórílẹ̀-èdè yorùbá wa dórílẹ̀-èdè má lè gbàgbé ọ̀làdánná arúhùtẹ́jà mọ́bílẹ̀ àfikún lẹ́nìkan rúùlà ما شداني رعت جاني دلل وتاسداني ومعايا لا ما در أتجمي كالي هرون نجامة السلام ورا أبو تجمي إلى بكل كرات تجمي سلام على اللهم سيدا فجم ألم ترى كأروا كوفني هنا وجامه هبل ونوربا في كرمة الصعود هلا قدر رعيم حامد محك أكبرت الصعاد ولآل بركابتي لله وشهاده هو هو هو هو وكأم معمد محمد كأرب يحسب بسم الله ربي بعيني بعيني مقلب لربي مكاني مكاني بما رأى الذنب ربي مكاني مكاني توامر ومكراب بيمني وتأقلب تزور بيننا بي zambi boli ati kọmọ boli nani ya rabbi ya allah artijani ọlọmọṣẹ gbà lọ́wọ́ aláṣẹ o bá a gbà á àbọ̀rọ̀ lásán fún wọn lóàbí o yẹrẹ wo má ṣe gbogbo gbà náà láfi máa bú ẹnìkan ò ẹnìkan bẹ ẹnu kínní yẹrẹ wo. bulala tẹmu bulala tẹmu oní ọmọ dáadáa rọ bẹlẹ ká ló wọra àná. àpèmọlẹ rẹ jáde àpògo rẹ̀ apa Apàmì ṣéhù já.